ní ìwọ ọmọ yìí ọlọ́run ní pé o ò gbọ́dọ̀ jẹ́ pẹ̀kẹ́lẹ́ mọ́ láti èmi ìlú ipe àdùkẹ́ gold ni kọ́ máa pè ipe tó bá máa di oṣù mẹ́fà wà á mọ rízì tó ṣe pààrọ̀ orúkọ pẹ́m ìtọ́pá làbí ṣe change orúkọ mi from àdùkẹ́ pẹ̀kẹ́lẹ́ to àdùkẹ́ gold ni títí ayé ẹ̀yìn pẹ̀kú màmá sọ̀rọ̀ sílẹ̀ tọ́pẹ́ ẹ̀rí bámi délé ẹ̀ níwèé aláàánú kan tí mo rí nìyẹn nígbà tí gbogbo tí máa yìí lọ dí gbogbo ọ̀nà tó lọ bà mí jẹ́ pẹ̀lú evidences àwọn kan tí mo sọ fún oh mo sọ fún pé i was raped mo pè é mo jókòó pé mo ṣé wọn mi o wọ́n ti rape mi rí o ọkùnrin kan tó lé mi gbà yẹn kiri gbà yẹn òjijì lọ gbé máa yẹn oní kí yẹn wá kí yẹn wá ṣọdá tẹ́kì pé yẹn ló dìzàjẹ́ mi mo rẹ́ nípa ẹgbẹ́ wa nílò. ẹni tí mo fẹ́ nígbà yìí tí mo fi ipò kẹ́ni mo fẹ́ fẹ́ gbà ah, mo àmọ́ ah, fẹ́ fẹ́ yàn kí ni mo dẹ̀ fẹ́ fẹ́ gbà yẹn torí mo rí pé àwọn olórin tí mo rí ọkàn náà máa ń play kí mo No, wọn náà máa jìgìrì sáà àdìkẹ́ ìwọ náà lọ fẹ́ ẹni tó máa play keyboard fún ẹ <laughs> àdìkẹ́ ìwọ náà méjì ọ̀pẹ tó play keyboard fún ẹ náà lọ máa fẹ́ so ìwọ máa kọ́ ni yé ọ̀pẹ máa mú tààrà ara lẹ́yìn mímọ̀ pé mo ṣera mi ìgbọ́n náà wòran mi lọ so it's a terrible story kẹ́ni tó ń fẹ́ kó máa bá ọmọ ṣẹ́ ẹ sùn kẹ́ni tó ń fẹ́ kẹ́ máa ní iṣu tó ẹ mọ̀ so gba tó bá ti wá di wọ̀ tó yẹ pé the worst wọn ṣẹlẹ̀ pé ó ti di pé ó ṣẹlẹ̀ again kò dẹ̀ choose láti back out. cause mo ní láti jókòó pé kí ni mo fẹ́ fáyé mi part time ni um, um, university tí mo lọ máàni náà dẹ̀ ló work part time fún mi nítorí pé kí lè máa ráyè kọrin so i was not fulfilled within myself pé no mo mọ nǹkan tí mo fẹ́ mi ò mo ti ṣe part time good it was a good cause but i am not fulfilled within myself pé okay kí ni mo lè ṣe so i decided to move on i decided to do it all over on my own without pé okay ọpọyẹmí ti try ọpọyẹmí fún mi lówó bàbá ọpọyẹmí àjọyọ̀ má pè wọ́n bàbá ọpọyẹmí fún mi lówó bàbá ọpọyẹmí máa ń fún mi lówó oúnjẹ bàbá tí n bá lọ sọ́dọ̀ bàbá ẹ̀ máa ní wọ́n ti mọ̀ wọ́n máa ń settle mi wọ́n máa ń fún mi lówó owó oúnjẹ owó aṣọ owó everything ẹnikẹ́ni tí mo bá dé títí ayé àìnípẹ́ kò máa máa sọ̀rọ̀ kò sí lè tọ́pọ̀ ẹ̀mí bá mi délé ẹni wí ẹ̀ aláàánú kan tí mo rí nìyẹn nígbà tí gbogbo tí máa ń lọ dí gbogbo ọ̀nà tó lọ bà mí jẹ́ pẹ̀lú evidences àwọn kan tí mo sọ fún un mo sọ fún pé i was raped mo pè é mo jókòó pé mo ṣé wò mí o wọ́n ti rape mi rí o mo sọ mo kọ́ síwèé this man <laughs> ẹ mọ̀ ẹ get mo mo mo sọ many things about life mi fún mo sọ tó ẹ pè mí mo fọwọ́ mi kọ ọkùnrin kan tó ń lé mi gbà yẹn kiri gbà yẹn odidi lọ gbé màá yẹn oní pé kíyẹn wá kíyẹn wá ṣọjà tẹkì pé yẹn ló dis virgin mo kọ rẹ nípa ẹgbẹ wa wílì ṣẹlẹstand so many things no ṣẹlẹ̀ but mo mọ̀ pé òun náà try láti protect ẹni tó fẹ́ fi pawó mi Yeah, mi ò bá jẹ́ nǹkan tẹ́mi ṣàmọ̀ pé bọ́ ṣe ṣe fún mi àtàwọn àtàláriwo of Africa bí wọ́n ṣe dúró tì mí bọ́ ṣe manage mi gbogbo ọmọ wọn láyé àti ìran dí ìran wọn ní tí ò lópin bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa gbèrú aláàánú tiwọn dìde fún mi wọ́n gbìyànjú kan fún láìpẹ́ wọ́n try go. mi ò lè dúpẹ́ yẹn tán àfi kọ́lọ́ọ̀ bá mi sọ fún wọn gẹ́gẹ́ bọ́ ṣe ṣe sí um, mi ṣe yìí so ọ̀pá ẹ̀mí nìkan ni mo rí kí ni mo bá bẹ̀ so I needed to move on so mo ní láti pe education first because uh, mo love àti máa bá ọmọdé ṣe mo ti mọ yẹn láti kékeré bí mo fẹ́ mẹ́ṣe so it was after seven years tí mo ṣe lamentation yẹn nínú v nínú láì mo ti kó jọ tọrọ owó lọ́wọ́ ilé tọrọ owó lọ́wọ́ ẹni dáadé fún mi lówó send text sẹ́ni ni mo fi kówó jọ tí mo fi lọ ṣe tèmi dayọ̀ tèmi dayọ̀ ni mo ti kọ ẹni tí ó bá mọ̀ ọ́ núrò kò lè mọ̀ ọ́ pẹ́ ṣe o tí mo ti sọ story aláṣọmọdì mi ròdì alágbádá ìgbà tí mo rí alágbádá mo ń sunkún àti wọ agbádá àwọn èèyàn gbórin àmọ́kòfò ohun tí mo kàn fọ́ nìyẹn ṣe nípa abasit tó ta iṣẹ́ bàbá òṣùpá òun ló ta iṣẹ́ orin tó máa ń gbọ́ fújì lọ déédéé lẹ́kọ̀ọ́ kí ló kọ orin ìyàwó wá bí wọ́n bọ̀ sọ̀rọ̀ kan so abasit tó taṣẹ́ yẹn òun náà ló ló ta iṣẹ́ mi bọ́ di máa náà ọlọ́run abàmì kẹ torí ọlọ́run gbá àwọn èèyàn kan wá tí mi ò mọ̀ nítorí wọ́n kàn choose láti sọ mí dánmọ́ in the journey má yẹ ni kí n lọ wówó wípé èmi ni màá máa òun lòun máa máa gbé jákẹ́ẹ̀tì wọn èmi ni mo máa máa owó so nígbà yẹn forty thousand is for around forty thousand ṣe two thousand copies àbí three thousand copies di forty thousand so a máa forty thousand ó máa print fún wa tó bá print fún wa a máa dá owó owó tó jẹ́ owó tiẹ̀ tó jẹ́ owó eh, everything a máa dá owó tiẹ̀ padà owó ìtókù ni mo fi ń jẹun ni mo fi ń rà mí lọ school excuse me ni mo fi ń ṣe many things nípa life mi nígbà yẹn so mi ò ṣáà ọlọ́run ṣáà ràn mí lọ́wọ́ pé mi ò jó rẹ̀ mí torí ó yẹ kó rẹ̀ mí tí bá rí àwọn nǹkan tí mo là kọjá ó yẹ kó rẹ̀ nígbà tí mo bá ti bá rántí èmi kọ́ máa ń bi ọ̀nà pọ́lọ́ bó mo ti rí strength torí ó yẹ kó rẹ̀ mí torí kò sí ẹni tó lè sọ pé máa jó lọ mọ̀ owó ẹ̀yẹn nínú owó àwọn tá a dẹ̀ tún rí náà ẹ mọ̀ tó bá ti fi nǹkan tó fẹ́ fi lọ̀ wá lọ́wọ́ I'm a bluntly I'm a very blunt girl màjọ́ mọ̀ pa I'm so sorry mi ò ní ṣe wọ́n dẹ̀ ní pé kọ́ mi mọ́ mi dẹ̀ ní bọ́dà. Chizan mo ti ẹ̀ mọ bàbá ilépo kan nílẹ̀ tó jẹ́ pé tí bá dárúkọ ìpè everybody ló mú gbàtọ́ ti fi mú ẹ má bínú mi ní ìṣe wọn dẹ̀ help mi mú mi tí mo dẹ̀ dúpẹ́ lọ́rọ̀ pé wọn help mi àmọ́ Ọlọ́run ṣe wà ṣẹ́gẹ̀t so àwọn nǹkan bẹ́ẹ̀ tá a kọ̀ tá a ṣe ó jẹ́ kó dàbí pa aláìmọ̀ṣe ni wọ́n á dẹ̀ dúpẹ́ lọ́rọ̀ pẹ̀lú tẹ́lọ́rùn gbé níwọ̀n ìgbà tọ́lọ́run bá ṣe dá àwọn tá a bá ń kọrin níbì kan tí Ọlọ́run ò kì í pẹ́ kó tó fara hàn ọjọ́ kan èèyàn tó ti ń ṣọ́ wa máa jáde wá ṣàníyàn jù lẹ́yìn Tèmídayọ̀ ẹ mo ṣe Tèmídayọ̀ kò fly àwọn èèyàn gbọ̀gbọ̀ kò fly radio stations mi lè dúpẹ́ lọ́wọ́ mi lè dúpẹ́ lọ́wọ́ radio stations mi fẹ́ dárúkọ gbogbo radio stations tó wà lẹ́kọ̀ọ́ mi lè dúpẹ́ lọ́wọ́ wọn tán àwọn OAPs àwọn tó máa ń wà ní the console tẹ́gbẹ́ bá ti sọ pé ẹlòmíì ẹlòmíì bóyá bóyá one thousand ni màá fún ọ ẹlòmíì bóyá five hundred ẹlòmíì máa lọ mo máa sun rédíò ẹ eh, rédíò Lagos mo máa máa ṣe ọ̀bùra dání ni máa sun bẹ̀ ní pé kọ́ṣà ni wọ́n máa ní òru wọ́n máa ṣe tàbí fún mi lóru mi ìdẹ̀lẹ̀ padà lọ́lé so mo máa máa ṣe ọ̀bùra mo máa sun rédíò nínú AC reception wọn ni mo máa sùn sí <laughs> so mo máa sùn síbẹ̀ ni bá dẹ̀ ti sùn síbẹ̀ tá a ṣe kinní tán ibẹ̀ náà ni màá ká orí chair yẹn náà ni màá ká sí tó reason tí mo ṣe ṣe ni mo mọ̀ pé mò ń lọ ibì kan mi ò débẹ̀ náà báyìí o ṣùgbọ́n mi ò sí ibi tí mo fẹ́ gbà ẹ̀ mọ́ ṣe get so um, gbà tí mo ṣe tèmi dayọ̀ mò ń rówó tí bá ní mò ń rówó mò ń rówó pé ẹ ra cd wa hundred hundred naira ṣe two hundred so wọ́n máa ra cd cd yẹn la máa papọ̀ a máa yọ owó àbàsíìtì fún wọn ìjọba yọ owó àbàsíìtì a máa rí jẹ́ ń bẹ́ àṣà máa rí àṣà máa jẹun ṣá ṣe stand so lẹ́yìn ìgbà tí mo ṣe tèmi dayọ̀ maybe after four years no because kò sówó mo máa lọ school mo máa ẹ mọ̀ gbáyẹ̀dẹ̀ kẹrin náà mo ti at least màá ṣàìfẹ́ yọ ọwọ́ màá fẹ́ yọ ọwọ́ sáwọn èèyàn bí i sọmọ àlẹ́ náà mo wá ṣe mighty mercy mighty mercy mo ti kọ àánú ni mo fẹ́ àánú ni mo béèrè àánú ni mo fẹ́ o bàbá iṣẹ́ kọ lówó ohun tó dẹ̀ wà náà rọ mi àsàdúkẹ́ gold ni pé mi ò kí ń compose mi ìmọ̀ bọ́ ṣe ń bá èrò pé ó yá jẹ́ mú wa tí mi ò bá gbọ́ orin tí bá ṣe gbọ́ orin ni màá ṣe sọ́kò kí o ọlọ́run o ti fún wa ní eléyìí nínú ìyẹn náà lọ́nà àti máa yá lẹ́ka lẹ́ka lẹ́ka lẹ́ka tó máa fi di odindi so ìgbà tí mo ṣe mighty mercy yẹn náà mighty mercy fly bọ̀ mi ò rówó ẹ get mighty mercy fly àwọn èèyàn gbọ́ àánú ni mo bá àti mo bá rántí gbólóhùn yẹn àwọn èèyàn gbọ́ àwọn èèyàn love in fact àwọn ṣẹ́ni tí máa mèkẹ́ lẹ́nu mi tí mo mèkẹ́ by faith lọ́dà pé by material things tí bá lówó lẹ́nu ọlọ́run mo ń bẹ ọlọ́run kọ́ lọ́run mi lọ́wọ́ ṣẹ́ láwọn àwọn tọ́lọ́run lò fún mi jù wọn làwọn presenter àwọn journalist àwọn tó máa ń wà ní rédíò tó máa ń wà ní console torí mi ò ní kọ́ wọn kọ àwọn kan fẹ́ràn orin yẹn ni kì í ṣe pé bóyá mo fún wọn kankan ṣé ó ṣáyé sí pé blogger bá ti sanwó fún blogger bó ti ẹ̀ mọ̀ wọn kan wá bẹ pariwo tí ò ní tùmí but àwọn tó wà ní rédíò rédíò ilé ìlógún rédíò ilé ìlẹ́kọ̀ọ́ àwọn àwọn tó tún lórúkọ tó pé mi ò lè fún lówó Yẹmí Àjídé tí bá ń sọ pé mo fẹ́ fún Yẹmí Àjídé lówó Yẹmí Àjídé máa kọ̀ wò mí báyìí ọmọ adé owó mi padà Yẹmí Àjídé ni the only female OAB tó mi ò fẹ́ ké torí ọjọ́ ọpẹ́ mi ó ń bọ̀ ni kò tí ì rà but bàbá kúnlé bàbá ń dè tó pé mi wá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé mi ò ní pretend chest and yẹmi àjìdé mo fún ní five thousand nínú five thousand dẹ́pẹ́ one thousand ló kú lọ́wọ́ mi tí mo fẹ́ fi wọn mọ́tò lọ́lé wọ́n kọ́ wò mí báyìí wọ́n kọ́ kò ṣe gbẹgbẹ́ mi pé olè ló wà lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe ṣe fún mi ní tèmi dàbẹ̀ bẹ́ẹ̀ náà ṣe fún mi ní mighty mercy mo ṣe mighty mercy mo bẹ̀rẹ̀ sí lọ program mo bẹ̀rẹ̀ sí lọ program mo bẹ̀rẹ̀ sí lọ program wọ́n á pè mí àrà àǹtí àánú ni mo fẹ́ ní ìmọ̀ ọpọlọ́run ṣe màṣẹ nítorí ògo nítorí ògo tí mo rí reason tí mo ṣe kàn torí ògo ẹni tí mo ń fẹ́ ní ìgbà yẹn I am ọmọ ìkẹrẹ náà ṣì ní mi anyways ẹni tí mò ń fẹ́ nígbà yẹn tí mo fi ipò kẹ́ni ni mo fẹ́ fẹ́ gbà mo fẹ́ fẹ́ yàn kí ni mo dẹ̀ fẹ́ fẹ́ gbà yẹn torí mo rí pé àwọn olórin tí mo rí ọkọ wọn náà máa ń play keyboard fún wọn ọkọ wọn náà máa ń ṣe kíni sọ àdìkẹ́ ìwọ náà lọ fẹ́ ẹni náà máa play keyboard fún ẹ <laughs> àdìkẹ́ ìwọ náà mi jẹ̀fẹ́ tó play keyboard fún ẹ náà lọ máa fẹ́ so ìwọ máa kọ́ ni yé ọkọ ẹ máa mu tààrà lẹ́yìn mímọ̀ pé mo ṣera mi ni torọ́ náà wò rán mi kì í ṣe ọ̀nà ẹni yẹn lọ́nà so mi ò ní wá náà ìṣẹ́ láti wá sọ pé mo fẹ́ fi ìrírí mi àwọn ìrírí tí mo rí ọlọ́run ti kọ́ kì í ṣe ẹ̀bi àwọn tó ṣe mí níbi àti kọ́ pé igbá ibi làwọn máa gbé nínú ìrìn àjò mi ṣùgbọ́n àwọn tó ṣe burúkú sí mi wọ́n ṣe dáadáa sẹ́lòmíì tó sọ dáadáa pa wọ́n ìtàn ṣe ṣe burúkú sí mi nítorí pé àti kọ́ pé nǹkan tó máa ṣe fún mi nìyẹn so tí wọ́n bá ṣe burúkú yẹn tán tí n bá sunkún tára mi bá wálẹ̀ ní ìgbọ́dọ̀ dá wọn lẹ́bi pé wọ́n àtọ̀ ṣe ṣe burúkú fún mi tó ń bá ṣe bó fẹ́ fọlọ́run sí nínú ayé mi ipò wo mo fẹ́ fọlọ́run sí màá sọ wọ́n jọ lọ́run ni ẹ̀ wọ́n jẹ́ ń bọ́ lọ́run gbogbo ṣe gbọ́ so ngbà tó wáyà it was a terrible story about my life even as a single lady it was a terrible story kẹ́ni tó ń fẹ́ kó máa bá àwọn ọmọọṣẹ́ ẹ̀ sùn kẹ́ni tó ń fẹ́ kẹ́ máa ní issue tó ẹ mọ̀ so ngbà tó wá ti wá di wọ̀ tó yẹ pé the worst one ṣẹlẹ̀ pé ó ti di pé ó ṣẹlẹ̀ again mo dẹ̀ choose láti back out ngbà tí mo back out tó yẹ pé mo kì í mo wá tẹ̀sẹ̀ lọ́rùn <laughs> ayé mi láti scratch ẹ̀gẹ́ àwọn tó ti wọ́n mi pé gold digger lẹ́ni má lọ gbà tó ń gbọ́ pé mo filẹ̀ wọ́n bá mi dúpẹ́ ẹ mọ̀ káwọn ẹ̀kọ́ pípa ah, àdúkẹ́ òtẹ̀lé gá yẹn mo ní àá ah, olúwa ṣeun àdúkẹ́ tá àá olúwa ṣe ṣe stand ọmọ ṣe máa sọ wípé tó bá wà nínú márèjì kan hmm, mi ò ní o má pọ̀ ọkọ ilé pọn ilé mi ò ní o má gbé sórí Facebook gbé sórí Facebook but the truth about this is that tó o bá ìtí ìrí ìrírí máa dúpẹ́ bóyá àkọ́pọ̀ ní ìrírí àwọn kan wà nínú ìrírí náà ti ń ṣògo ògo téèyàn bá dẹ̀ ṣe pẹ̀lú ìrírí èèyàn máa wà careful pẹ̀lú ẹ̀ mo wà careful pẹ̀lú nǹkan tí mo gbé dání nìsín i cannot just mingle i cannot make friend with anybody so ẹ dẹ̀ mọ̀ pé facebook wa yìí social media platform sí fakers ninety nine point nine percent àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọ́n fèkì ni ẹ tó kọ́ṣẹ́ lù tán á gbọ́kọ̀ síta alólówó orí mi kìnìún kìnìún wọ́n ẹ̀yà júdà àwọn gbogbo ẹ̀ blablabla so kí ni mo drive at láti sọ pé after the incident mo ní gbogbo èrò ọkàn mi nípa bọ̀bọ̀ yìí ni màá Just you understand after seven years agbọ́sẹ́ tí bá dẹ̀ ń fẹ́yàn bẹ́ẹ̀ mi ò kí ń pa wọ́n pé ayé ẹ̀ máa gbọ́ mi ò ń ṣe bòńkẹ́lẹ́ torí mi ò àbọ̀yọ̀ ṣe bòńkẹ́lẹ́ náà lèèyàn kan máa sọ pé ẹ ń ṣe bòńkẹ́lẹ́ àmọ́ ẹni ẹ bàbá yẹn ló ń bá sùn ẹni yẹn ló ń bá sùn ẹni tí ẹ ń bá bọ́kọ̀ ẹ̀sùn kó bọ́tà kó wá sùn ṣẹ́ńtàn so mi ò ṣe ní bòńkẹ́lẹ́ níbi téèyàn kan máa sọ wípé kìíní everybody knew pé mo ẹni tí mo tẹ̀lé ni so yàtọ̀ sí pé limitation èmi náà níwà tèmi náà ìwọ náà ní wà tí gbogbo èrò ọkàn mi nígbà ẹni tí màá fẹ́ so gba tí incident ẹ ṣẹlẹ̀ gbà ó tó dẹ̀ ti ṣẹlẹ̀ léra léra léra àwọn tó jẹ́ ìyá wa máa sọ pé èṣù ló fẹ́ àtàkẹ́ farabalẹ̀ ọ̀tá ló fẹ́ dojú ogun ẹ farabalẹ̀ ah, ẹ gbọ́ bẹ́ṣù bá ti àtàkì mi lẹ́ẹ̀kan ah, kò yẹ kéṣù tó àtàkì mi lẹ́ẹ̀kejì ìwọ ẹni gángan lè ṣù so I needed to wọ́n padà lọ seclude ara mi mo kàn lọ ń dá wà ẹ mọ I had anxiety disorder tó jẹ́ pọkàn mi akọ̀dédé gbégbégbégbé mi ò dé lè padà lọ bá àwọn tó ti fẹ́ ṣe ṣíọ̀ mi kí fún wọn ní ẹnu ọ̀rọ̀ so mo ní láti face ẹ̀pà o face this thing myself ooru ooru ní aago méjì ni mo kàn play keyboard ni mo kàn gbọ́ orin yẹn mo gbọ́ nítorí ògo mi ò kí n bọ́sì pé mo máa ń gbóhùn lọ àwọn kan máa ń gbóhùn lọ jù ṣùgbọ́n nítorí ògo kó mo gbọ́ ni nítorí ògo nìkan ṣẹ́ni tó tẹ̀lé aṣọ ọlọ́run mọ́ sí i mo lọ kọrin ní Bariga pásítọ̀ yẹn náà ó dàbí pé wọ́n ti pásítọ̀ yẹn ń wá ọmọkùnrin but unfortunately kì í ṣe mọ́mí jí ò ló pàpà fún ọlọ́mọ ọkùnrin yẹn ìkan nínú àwọn ará ṣọ́ọ̀ṣì lọ́lọ́run lò bí mo ṣe sọ pé pásítọ̀ so pásítọ̀ yẹn wá wà dá wọn wọn sunkún nínú ọ́fíìsì mo wá wọlé dáàdì kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ narrate ẹ̀ mọ̀ wọ́n fọ̀rọ̀ sí mi lọ́wọ́ ní ṣe mo kò lọ sọ síta encourage wọn ẹ ṣe ná Christianity we love to idolize holiness but we don't live holy nígbà tá a bá ṣubú tó bá dìde that doesn't take you away from holiness God is a God of many chances he can still take you back ẹ pè ìyàwó yín ẹ bẹ̀ ìyàwó yín. tí bẹ́ẹ̀ bá ṣe mọ̀ pé ṣe lọ bọ́ọ̀lù nǹkan kan yẹn mi ò lè kọ́ yẹn ọmọdé ní mímì tí màá rí mo gun stage ni mo fẹ́ kọrin ni mo gbọ́ aṣọ ọlọ́run mọ̀ sí aṣọ ọlọ́run dá mi mọ̀ mo sì gba nítorí ògùn oúnjẹ ta mo kàn pé à mi ò gànà mo kàn jọun méjèèjì pọ̀ ni orí stage again ni mo wà tí mo ti gbọ́ ẹni tó sunkún tẹ́nìkan ò sun rí mi ò kí ń waste time because mo máa ń mọ̀ tó bá pẹ́ mi ọlọ́run líle mo máa ń mọ̀ tó bá pẹ́ mi tèmi ni mo fi ń lò so mo bí mo ṣe ṣe nítorí ògo ọjọ́ tí mo máa ṣe nítorí ògo tí mo máa lọ nítorí ògo mo èmi nìkan mo kàn sọ fáwọn ọ̀rọ̀ pé mò ń bọ̀ mo fẹ́ sáré débi kan mo dẹ̀ lọ sí stúdíò yẹn mo dẹ̀ èmi nìkan ni mo wọ stúdíò nítorí ògo èmi àti ọlọ́run nìkan kò sẹ́ni tó tẹ̀lé mi o so mo ṣe ṣàánú ni mo fẹ́ maybe two three years ago after mo ṣe nítorí ògo kí ni mo fẹ́ sọ nípa nítorí ògo mi ò tí ì mẹ́kọ̀ owó náà mi ò tí ì lówó mi ò tí ì lówó mi ò tí ì ẹ̀mí mọ́tò mi ò tí ì lówó lẹ́ṣẹ̀ ògo but òdodo tó wà bẹ́ẹ̀ ni pé hmm, ìtòtọ́ ni mi ò lówó that's the truth mo lè i can say it again mi ì tí lówó but ohun tí mo dúpẹ́ lọ náà fún pé mo sọ fún yín tèmi dayọ̀ ayé gbọ́ wọn ò mọ́ mi ò dẹ̀ rówó ń bẹ̀ mighty mercy ayé gbọ́ bọ̀ mi ò rówó àwọn èèyàn kọ́ mọ̀ pé mi ni mo kọ́ àánú ni mo fẹ́ àánú ni mo bẹ̀rẹ̀ àánú ni mo fẹ́ ò bàbá iṣẹ́ kan lówó then nítorí ògo yìí mi make owó àmọ́ mo make èèyàn mi ò make owó bọ̀ mo make testimony ọlọ́run lò mí láti rí testimonies láti àwọn ọ̀dọ̀ àwọn èèyàn èèyàn á pè mí mo ti mo ti ready láti pé mo fẹ́ fọkọ mi lẹ̀ torí kò rí ṣe tí mo gbọ́ nítorí ògo ilé wa ti ń tò mo mo fẹ́ lọ para mi nítorí bọ́bọ́ ẹni tí mo fẹ́ fún fourteen years ó lóun ò ní fẹ́ mi mọ́ torí ó rí ọmọ bàbá olówó kan mo fẹ́ pé mo fẹ́ lọ kú mo gbọ́ nítorí ògo ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà ẹ èèyàn kan dé láti Amẹ́ríkà wíńdò wà ní ó wáyàwó bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ Amẹ́ríkà mo ti ń pè thank you mo dúpẹ́ ní ọwọ́ Kristi even àwọn tó jẹ́ olórin ẹgbẹ́ mi wọ́n ń pè mí pé báwo ló ṣe ríro orin ikọ tọ́lọ́run fún ẹ o ti bá ìbànújẹ́ ọkàn àwọn pàdé síbẹ̀ mi ò tí mi kò bọ̀ kò síbi tí àwọn èèyàn wọ̀ tí n bá kọrin dé level kan táwọn èèyàn jójójó tó bá sọ àní nítorí ògo mọ̀mí jí nítorí ògo so mo dúpẹ́ lọ́lọ́ ọlọ́run mú mi the Bible says the Lord ordered the steps of the righteous step ni ìpele ìpele ni tó bá dé wì wàá jóná wì wàá wọlé wì ẹ wo gbogbo àwọn nǹkan tí mo sọ fún yìí tí n bá ṣi àní kúrò bíi twenty four forty eight seventy two hours so nípele nípele lọ́lọ́run mú ibà ó fi ìyà tọ́ mi ó fi ìpọ́njú tọ́ mi ó fi káwọn èèyàn dá mi ó fi tọ́ mi ó fi pé àdùkẹ́ tó bá wọ bìkan sí tẹ́ni bá kàn sọ kínní wàá ti máa ti mọ̀ pé dáàdì má gbé ẹ e wá bó ṣe lọ bọ́ mi ò ní fi hàn lójú yín ò dẹ́mi pé máa rin yín fi máa kọ́ jẹ́ kẹ́mọ̀ pé ẹ eh, ṣe gan eh, máa dẹ́ máa lọ mi. So it has taught me and it's still teaching me how to deal with people, especially in my seat of profession. So I understand people. If you are trying to play abracadabra, I will know and I'll play along with you. Immediately I leave that place, you won't see me with you again. Number one ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ bóyá màá béèrè lọ́wọ́ ẹ̀yin yorùbá tòótọ́ torí mo gbàgbọ́ pé ẹ mọ yorùbá list mo sì ní yorùbá tòótọ́ mi ti kà tán lé ṣé yorùbá role model ni àwòkọ́ṣe ẹ dẹ̀ mọ sílébù àbí àwòkọ́ṣe tí n bá wò màá kọ́ ìṣe ẹ̀ àbí ṣé tí n bá kọ́ ìṣe ẹ̀ ìṣe tí ìṣẹ̀dá yàn mọ́ mi látọ̀run ibo ni kí yẹn wà so mi ò wá mọ̀ bóyá yorùbá mi wà èmi ò bá ní kémi mú nínú ọgbọ́n ìkókó mi pé atọ́nà atọ́nà ẹni lọ́nà tí ìṣẹ̀dá yàn fún ẹni because tí mo bá rí ẹbí atọ́nà mi pókè o bóyá mo mú olórin pé ah jẹ́ máa study olórin o òkè o ìgbà tó ṣe báyìí òkè bọ́nà lọ́nà tó ṣe ti àdùkẹ́ ó ṣe fi yẹn ṣe ó ṣe fi tọ́ ọ̀nà tiẹ̀ náà báyìí kó mọ̀ pé ó bu lára nǹkan tó lò yẹn ó bú láti fi máa ṣe bó ṣe ń ṣe àmọ́ ó bú láti sọ pé òkè o bí mo ṣe bú yìí ó jẹ́ bú jẹ́ bú jẹ́ bú sẹ́gbẹ̀ báyìí nínú bíbù yẹn ni mo sọ pé bọ́ ṣe bú yìí èmi náà lè ṣe tèmi báyìí ní ọ̀nà ìtẹ́ni ìfirí tiẹ̀ bù kémi náà lè rí tèmi bù kẹ́lòmíì náà lè bù lára mi láti fi tọ́ ọ̀nà tiẹ̀ so I still go by the word atọ́nà than àwòkọ́ṣe torí tí n bá wo ẹ jẹ́ kí n dárúkọ màmá Bọ́lá rẹ̀ torí àwọn ni mo sì gbàgbọ́ lójú tó mọ́ yìí mo gbà àwọn ẹlòmíì náà bọ̀tà àwọn ló sì dàbí gbogbo wa ń wárí fún kí n choose pé òkè mo fẹ́ máa fi màmá bọ́lá rẹ̀ ṣe àwòkọ́ ìṣe mi tí bá wò wọ́n tí mo kọ́ ìṣe wọn fún ìṣe tèmi gbogbo ayé màmá pé màmá bọ́lá rẹ̀ màmá àdùkẹ́ tó ń kọrin bí màmá bọ́lá rẹ̀ ṣẹ́sítẹ́n but tí bá wò wọ́n láti fi tán ọ̀nà mi mo mọ̀ pé òkè màmá láti over forty years kò ṣá kò dín ìpè ńlágbára sí lẹ́nu wọn ògùn fọ̀hún sí lára wọn wọn wọn wọn orúkọ wọn ò bàjẹ́ okay kí ni ìyá yìí ṣe ọ̀nà wo ló ń gbégbà jẹ́ ń lọ wo ìṣe yẹn jẹ́ ń lọ wo ìṣe yẹn kí wá fi tọ́ ọ̀nà tèmi ṣe understand so mo ní wọn ṣe ti bá ní pé mo dárúkọ èèyàn kan fún inú ṣé ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti kú torí wọn ò kú atọ́nà mi ni wọ́n gbogbo àwọn tó wà láyé torí wọ́n sì wà láyé atọ́nà mi ni wọ́n gbogbo àwọn tí wọn ò lówó àmọ́ torúkọ wọn ti ṣe nǹkan ńlá atọ́nà mi ni wọ́n so níbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀ látòrí màmá bọ́lá rẹ̀ àwọn bàbá yẹwà bàbá kẹ́ẹ̀sì bàbá òbí màmá fáṣọyìn màmá fúnmi àràgbáyé màmá tó ń ṣó ẹ̀tàn àwọn ayọ̀ ní kwaya bọ̀dá ṣèyí ṣọlágbàdé bọ̀dá eh, zanu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ṣé kí n dárúkọ wọn àwọn bàbá gani eh, gani eh, epo àkàrà ó torí mò ń kọ gospel mi epo àkàrà <laughs> gbogbo àwọn epo i live àwọn ganiu kìnnìkan làbáyíkà gani làbáyíkà Yalake, gbogbo wọn I have their songs I listen to them because they had their own gospel wọ́n kọ gospel tiwọn ìyàtọ̀ èmi àti wọn ni pé èmi gbé Jésù Kristi sórí ni pé Kristi ni ọ̀nà òtítọ́ àti ìyè àwọn ń kọ gospel kan tí ó fi jẹ́ korúkọ wọn parẹ́ ọmọ bàbá Gani àgbà barista ká máa máa mú wá sísàlẹ̀ di àwọn k1 wọ́n ń tọ́ ọ̀nà mi mò ń gbọ́ wọn àwọn gospel wa iná mò ń gbọ́ wọn torí if you are a christian without investment sense wà á kú pé ṣẹ́ǹgẹ̀t so irú àwọn eh, káwọn sọ pé ok gospel tí mò ń kọ àwọn bàbá tẹ̀lé mi àwọn bàbá ìmọ́lẹ̀ ayọ̀ ẹni olórin tí orin wọn máa pẹ́ láyé jù wọn lọ àwọn ni wọ́n mẹ́ńtọ̀ mi tó bá lórin tó jẹ́ wípé o tún sáré láti lọ kọ̀ mí ìtòráyé ti gbàgbé ìtòkọ o lè mẹ́ńtọ̀ mi olórin ẹni tẹ́mi ń pè ní olórin ni ẹni tẹ́ pé ó ti kọ orin tẹ́ pé ó máa na ẹsẹ̀ lẹ̀ ayé wa gbà pé dáàdì ẹ wá kọrin tẹ́kọ fún wa ní nineteen oh two ẹ wá kọ fún wa àwọn lèmi kà gẹ́gẹ́ bí olórin àwọn kọ́dẹ̀ wà nú wọn tí wọ́n lówó tí wọ́n lórúkọ àmọ́ wọ́n ti ní nǹkan tó máa pẹ́ láyé àwọn kí ló kọ bàbá Báyọ̀ tó kú láìpẹ́ yìí bàbá tó kọ àtàyè rọ wá Báyọ̀ Adégbóyèga gbogbo wọn yẹn ẹ mọ̀ pé àgbórúkọ púpọ̀ wọn fly like one fly no but o oh, lè rán ọmọ century ọmọ millennium kó máa sọ pé orin bàbá Báyọ̀ Adégbóyèga lòún fẹ́ máa kọ níbi táwọn gbẹ́sẹ̀ gbogbo ẹ̀ ti wà ṣe understand bẹ́ẹ̀ nǹkan tó dẹ̀ ń pa wá lọ ni the time is coming àwọn tó ń kọ ní sìn wọn ní ní àyè joko jókòó in the legendary carcass because what they are giving fades away quickly She n get me so tó bá ti gbẹgbẹ gbẹgbẹgbẹ àbí bóyá kakọ mú kọ kàkà támọ́támọ́ so àwọn yẹn mi ò lè ẹ rí i pé mo ti dárúkọ tó èèyàn twenty thirty ká máa máa pẹ́ màmá tọ́pẹ́ àlàbí àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé tán bá wà níbì kan kan tó lé ẹnu lórí orin olórin wọ́n á ti kọ tiwọn bíi wákàtí kan èmi náà ń kọrin olórin mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àti àti ní ìsìn ọlọ́run ti ràn mí lọ́wọ́ débi pé mo ti ní emblem mo ti ní tag lórí mi pé ah gẹ́ẹ̀tọ̀ kan ló ti mo fẹ́ nìyẹn gẹ́ẹ̀ tó kọlu torí òkò ni ó ló ṣe dàbí pé mo ti lábọ̀ méjì kí n má ẹ̀ bà láyé mi rò pé mo ti débẹ̀ èèyàn kan ni bàbá òbè bàbá òbè tó kọrin fifty tí kan ò dẹjọ kejì so that's it. ẹlẹ́ẹ̀kínní ẹjọ́ ẹ lọ get it at the back of your mind ìwọ̀kuwọ̀ kọ́ ni ìwàkuwà ẹjọ́ akọ́ sẹ́tù yìí ẹlòmíì lè máa wọ ìwọ̀kuwọ̀ nítorí kò ní olùbáwí tàbí kò fẹ́ gbọ́ pé nǹkan tó ń wọ̀ yìí ò but that doesn't change the ọmọlúwàbí tẹlòmíì ni ẹ bẹ̀rù àwa tá kì í wọ yẹn ríǹgì sá ṣé ń gbọ́ ẹ bẹ̀rù àwa tá kì í wọ ṣòkòtò yẹn gan ẹ bẹ̀rù àwa tá máa ń fún tọ̀ báǹsì ti báyìí torí èṣù tó ń gbénu wa ó wà yunifásitì OAU ló wà báyìí èṣù yẹn ṣé gbọ́ ṣé rí eh, èèyàn wọ yẹn ríǹgì kò wọ eh! èṣù wọ bọ́ksàtì because most of the time nǹkan tá a máa fi ń tọ ẹ̀yin audience wa nìyẹn tẹ́yin audience wa àwọn audience náà ló ń gbé wa àwọn audience tó ń gbọ́ wa náà ẹ̀yin náà lẹ́ ń sọ̀rọ̀ wa táwọn fi ń rí wa pé ṣùgbọ́n ẹ̀yin audience wa ẹ wake up ẹ bíbélì sọ wípé ẹni tí a ti ipasẹ̀ ẹ̀mí darí là ń pè ní ọmọ ọlọ́run ó túmọ̀ sí pé tó bá lẹ́mìí mímọ́ anybody can come and call themselves anything níwájú ẹ̀ wà á dẹ́ gbà bẹ́ẹ̀ nǹkan tó ṣe Joshua ní ẹ̀ka bíbélì àwọn tó yí it is very paramount for you to listen to God for anything before you even make friends joshua ní àwọn ẹni yìí àwọn ará gibeoni àwọn gibeoni ti gbọ́ nǹkan tọ́lọ́run ṣe nípasẹ̀ joshua wọ́n wá lọ wá wọn wàṣọ tó ya báwọn kan náà ṣe máa wọ dàbọ̀lẹ̀ fún yín ó ní ara ibi tó àti bọ̀ ní agbọ́ nǹkan tọ́lọ́run ló wà fún ìjọba wa dá májẹ̀mú wọ́n dẹ̀ ń dá májẹ̀mú lórúkọ ọlọ́run so the man bíbélì sọ pé kò sì béèrè ẹ lọ ka bíbélì bíbélì ni kò béèrè lọ́wọ́ ọlọ́run ó dẹ̀ bá wọn dá májẹ̀mú ṣé aṣẹ́gita àti apọ̀mìtà tó ọ̀tá tí ó yẹ kó parun tábà ti kọ àwọn ọ̀tá kan fún ìparun àmọ́ nítorí pé òògbọ́n o ti sọ wọn daṣẹ́ gita àwọn tó yẹ kó kú daṣẹ́ gita they will still be living ìwọ ló máa look God is the greatest disciplinarian tọ́lọ́ bá máa discipline ẹ àwọn tó yẹ kó kú nítorí òògbọ́n ọlọ́run ò we should stop this reasoning of pé kò múra dáadáa ó wọ ṣòkòtò ọmọ èṣù ni nǹkan táwa need ni pé bóyá nìyẹn ní ẹni tẹ bá ní tó wọ̀wọ̀kuwọ̀ number one nínú kó ti rò ó kó ní depression àwọn kó jẹ́ pé bọ́ ṣe tọjà àgbà ńlé wọn ni wọn kì í rí aṣọ ìwọ̀kuwọ̀ bí big deal ṣe stand so irú ẹni bẹ́ẹ̀ yẹn ẹlòmíì need counseling àǹtí bẹ́ẹ̀ ṣe múra yìí kò dáa ẹ máa rí i pé èso ẹ̀mí èso ẹ̀mí tí à ń sọ nínú bíbélì èso ẹ̀mí ẹlòmíì ni àmọ́ ibi tẹ́lòmíì ti gbé dàgbà ìwọ̀kúwọ̀ yẹn lẹ́yìn rí tẹ́ gbàgbé pé ẹni ẹ̀mí ni ṣẹ́ǹgẹ̀t so nígbà mi a ní láti pe ẹni yẹn tó kọ́ṣọ́ nípa bẹ́ẹ̀ ṣe múra yìí o ẹ̀dẹ̀ lè múra dáadáa o pé mo wọ skẹ́ẹ̀tì tó kọjá ní èmi ò mí ni pé mo lè má ní ẹ̀mí burúkú so nígbà mi ẹ yọ ìwọ̀kúwọ̀ ẹni tó wọṣọ dáadáa ẹni tí wọṣọ dáadáa ẹ ọkọ yọ ẹ bèrè ṣó lọ́lọ́run ṣó lẹ́mìí ọlọ́run ṣó níwà ọlọ́run ṣọlọ́run mọ̀ ẹ̀ ṣọlọ́run dá ẹ mọ̀ torí nínú nínú tọ̀bán nínú àwọ̀ yẹn ring nínú èmi máa wọ yẹn ring máa wọ ṣòkòtò ẹ gbàgbé pé mo wọ wá studio lè skẹ́ẹ̀tì mo wọ mo lè wọ wá lọ́la kí n ṣòkòtò ọlọ́run inú mi ni mo fẹ́ mọ̀ tí bá dẹ̀ máa lọ church i will dress according to the mode tó yẹ pé cac lánàá tí mo pé wọn fẹ́ yẹn ring tó pọ̀ mo máa wọ yẹn ring kékeré even every church mo máa lọ mo máa dress moderately bọ́n mi mí mo mọ̀ wípé nígbà mi dressing wá sí ẹ ti frustrate wa láti máa dress according to your wish not according to what I carry olóṣèlú máa ń dàbí pé ó easy fẹ́ni tó ṣe lọ bọ́kọ lọ́kọ sùn láti dìde láti ayayaya tẹ̀lé mama a ah, kò yẹ rí ah, àti ẹ mọ ọlọ́run so jẹ́ ká máa get it straight anybody tó bá dẹ̀ ń wọ̀ wọ̀ kú wọ̀ kó nípasẹ̀ ọ̀rọ̀ yìí kí everybody lọ kọ́ lọ kọ́ lọ jọ kọ́ lọ kọ́ lọ ṣe àtúnṣe ṣòye kọ́ lọ ṣe àtúnṣe ó níṣe nínú appearance olóyìnbó ní first appearance matter most pé ká lọ ṣàtúnṣe gbogbo lórí tó bá wọ̀ kú ká lọ ṣàtúnṣe but ẹ̀mí mímọ́ yẹn ohun ọlọ́run yẹn etí tó fi ń gbọ́ ọlọ́run yẹn ṣé yẹn ò tí ì sọnù tí yẹn bá ti sọnù tó wọ yẹn ring tó wọ ṣòkòtò tó tí ìró ẹ̀ balẹ̀ wàá tẹ́ wàá tẹ́ gidi torí àwọn tó wọ̀ tọ́lọ́run bá ń dùnnú wọn ìwà máa dún òfo ni nǹkan tí mo máa ń sọ ni pé number one olórin á ti gbẹ́rù ẹ̀ débì kan kó tó sọ pé ẹnu ẹ fẹ́ ṣí láti lọ bólórin ńlá kan pé ẹ wá bá mi ṣe collaborations àwọn kọ́ ló ń bá àwọn olórin ńlá ṣe collaborations kí wọ́n lè lò wọ́n bí àtẹ̀gùn báyé bá ń jáyé bó bá ga nípa ẹsẹ̀ ẹni kò sí ayé á mọ̀ pé ògo ẹ̀ ló lo gòkè so wa àti olórin wa á ṣiṣẹ́ dé ibì kan tó bá ṣiṣẹ́ dé ibì kan àwọn àwọn kò sí olórin tí mo lè lọ bá lè ní tí wọ́n ní fẹ́ gbà mí mi ní fẹ́ dárúkọ kò sólórin kò sólórin tí ó dẹ mo mọ àwọn olórin kan tó wù mí àmọ́ ok as time goes on irú màmá mi Tọ́pẹ́ Àlàbí náà mo sì fẹ́ bá wọn ṣe collaboration but mi ò tí mo sì fi pé jẹ́ kí wọ́n kọ́ gbé ẹrù mi débi tó lápẹ̀rẹ̀ understand irú sinach sinach eh, eh, sinach tó wà ní Christ Embassy tí n bá rí opportunity mo sì lè bá wọn ṣe àwọn ọ̀nkú kí ló kọ ọ̀nkú tó kọ wẹ́lúwẹ́lú yìí sam. Sami Okposo mo lè ṣe lè bá Baba òbí káwọn kan jókòó kémi máa jó wájú wọn kì í ṣe báwọn ṣe collaborations Baba kíyèsí Mama fashion kan tó padà àwa ọmọ ọ̀sìn yìí ò mọ̀ kéèyàn bá wọn ṣe but àwọn màmá yẹn náà ẹ̀rù ń bà wọ́n nítorí àwa ọmọ ọ̀sìn wọn ò mọbi tá à ń wọ̀ wọn ò dẹ̀ mọbi tá à ti ń so ìmí ni wọn orúkọ tó ń build yẹn wọ́n ń jẹ wọn ò dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni gba oúnjẹ lọ́wọ́ wọn is it easy to build a name for fifty years kọ́mọ kan wá lọ dọ̀tí kó wá máa kó orúkọ yẹn bọ̀ wá bá yín iṣẹ́ yìí náà yín gan tẹ́ ń ṣe fún mi so kọ́lọ́run jọ kọ́lọ́run jẹ́ ká ráàánú gbà kọ́lọ́run jẹ́ káwa tá à ń sọ̀rọ̀ yìí ká má kí ọwọ́ bọ nǹkan tó máa sọ wá di ọmọ tí wọn kì í rí so all these legends they are careful they are built name through sweat and blood can any boy any child can now now come now pé okay mo fẹ́ bá yín ṣe collaboration tí wọ́n mọ̀ pé story mi lè dìde pa ẹ́ lọ́la so that is why we need to be careful. ìrírí ẹ̀yọ̀ kan tí wọ́n kọ́ rí tó bá mi lẹ́rù òun ni chọ́ọ̀chì kan tí mo lọ jẹ́jú lọ chọ́ọ̀chì yẹn mọ̀ bàbá yẹn náà mo rí wọn bí ẹni ẹni ẹ̀mí tẹ̀ ni wọn bóyá ẹ̀mí ara ló sáré yá wọn gbà yẹn ó dẹ̀ ti dá wọn padà ṣẹ̀sítà ẹni ẹ̀mí ni wọn bá ṣe débẹ̀ lọ́dẹ̀ ni pé ah ọmọ ènìyàn má bínú ẹ̀mí ọlọ́run ní káwọn sọ èmi tẹ́ pé bí wọ́n fẹ́ fún mi lówó àbọ̀ fẹ́ fi kún owó tán fẹ́ fún mi olúwa ni a máa gbọ́ra wa olúwa ni a máa. <laughs> olúwa ni a máa gbọ́nra wa kẹ̀ dáàdì tí mo rí picture mọ́ mi lórí yìí kì ní olúwa ṣe máa ní a wa ṣáájẹ́ kànga ni ọ́ <laughs> so bá ṣe sọ mo ti sọ fún yín street ti come mi ní èlò lọ́ọ́ ti pàṣẹ yìí so if anybody come to use that kind of brain i'm already available she understand so when they come bó ṣe sọ báyìí mo ní ah mo dẹ̀ mú kunlẹ̀ mo dẹ̀ kí wọn dáadáa immediately nígbà yẹn ọ̀rọ̀ tí mo sọ ti over ten years mi ò tí ì rí irú ìrírí tó téèyàn look me eyeball to eyeball to sọ̀rọ̀ rẹ̀ fún mi wọ́n dẹ̀ wọnú draw wọ́n ti fún one fifty thousand fifty thousand yẹn ah! owó she understand wọ́n dẹ̀ tún yọ wọ́n dẹ̀ tún fún mi ní another fifty thousand pé ah kíkọ sọ bí tá a ti máa pàdé kí n gbà mo gbà á mo nà ká ẹ̀ ṣẹ̀ṣẹ̀ àgbà tí mo dẹ̀ gbà mo fún àwọn ọmọ báńdì mi fifty thousand pé mánà tuntun yìí àdájẹ tèmi ni mi ò dẹ̀ tẹ́ ẹ̀bẹ̀ mọ́ mo block number wọn the next maybe two years after tí mo rí wọn mo kí wọn bí pé nǹkan kò ṣẹlẹ̀ ibi táwọn ọmọ sí ti máa ń láàrin fi ni ìmílẹ̀ mẹ́bẹ̀rẹ̀ sí bú wọn jáde ah, nǹkan mú irin kí lẹ́mẹ̀ because the bible says ìbùkún ni fọmọdún náà tó fọgbọ́n ṣe mélòó mélòó irú ẹ̀ tí mo ti rí in my seventeen eighteen nineteen years journey nínú orin bọ̀ kò tó kéèyàn jókòó tí mi báyìí kò sọ fún mi eyeball to eyeball mi dẹ̀ torí ẹ̀ kiri wọn fún mo gbowó yẹn mo kúnlẹ̀ mo dúpẹ́ ẹ má rí ṣébi tẹ fẹ́ mo forí wo hòtẹ́ẹ̀lì tó máa làmì láka kan máa pè yàn apàdé ń bẹ mo dẹ̀ lọ mo block nọ́mbà yẹn torí reason tí mo ṣe block ẹ ni pé èṣù lágbára kò ní gbàrà mo ní láti block ẹ̀ torí tó bá ti da lé èèyàn kan rú má wọ̀ọ́rí ẹni tó máa da lé ẹrú ó ti wà ńlẹ̀ wọn ì tí ì fún ni ṣẹ́gẹ̀t so mo block ẹ̀ mo bá nọ́mbà yẹn mo bá nọ́mbà yẹn lórí fóònù mi mo gba owó yẹn mo ná mo ná gidi mo tún dáadáa mẹ́wàá náà ṣẹ́gẹ̀t then two years after mo wọ́n rí mi ní program mo kí wọn mo dẹ̀ like àwọn náà dẹ̀ ẹ̀ ń tà nù fíìmù yẹn straight àwọn náà kí mi bí pé kankan ṣẹlẹ̀ I didn't care àdẹ̀gbẹ̀gbẹ̀ ara kọjá so ìrírí kan tó gbó ah, As in àzìnà face mi olúwa ni olúwa ni a máa gbọ́nra wa like ṣẹ́gẹ́tì so ìrírí kan tó bá fún mi ṣe rí gbogbo nǹkan tá a bá rí láàrin ara wa nínú iṣẹ́ orin àtẹ̀gùn sóògùn ni tó bá mọ̀ lò tó lórúkọ bá lórúkọ jù ẹ lọ tó bá wọnú program tó wà tó fi ẹ wọ padà sí drawing blood ẹ kò lọ túnṣe ẹpin ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run orin wo náà lèmi náà máa kọ tóun náà àfi wòran mi so mi ò ní láti ju owó anybody unnecessarily aláwọn tájọ bẹ̀rẹ̀ níra nineteen years ago tí mò ń sọ̀rọ̀ tí wọ́n were nowhere to be found àwọn kan rí wa ní ìsìntẹ́ pé àwa máa ń fi orúkọ wọn a máa fi ń gbàdúrà pé Ọlọ́run wọ́n tó ṣe léyìí ṣe tábà sọ́ọ̀sì èpè láṣẹ fúnra wa so anything in the journey look let me tell you as a Christian you shouldn't carry competitive mind but in the oh, gbọ́dọ̀ mú bí ẹni tó ń díje pé mo fẹ́ ṣe jẹ́lẹ̀ lọ ṣùgbọ́n nínú iṣẹ́ yìí ẹ wàá kàn ní understanding wípé ibi tó má ti bá ẹ wọn ò ní bá ẹ lábo ṣẹ́ngẹ̀tì òun ni kò sí nǹkan tán lè ṣe èèyàn kan fi ẹ́pà èèyàn kan bú mi èèyàn kan èèyàn kan mo lọ program àwọn kan ò bá mi ṣe torí mi ò ní mọ́tò torí mi ò lówó torí mi ò tí ní band bus ayé ìsìtẹ́ pé everybody ti ní band èmi ò tí ní band bus but mo ní mọ́tò tó ń kó gbó wa ṣẹ́sítàn tó bá dẹ̀ ti kó wa kó wa lẹ̀ adé lọ tán ṣẹ́sítàn ìgbà ní gbogbo nǹkan nǹkan tí mo ní wọn nǹkan tán ní mi ò ní ibi tọ́lọ́run wà láàrin méjèèjì so ìgbà ní gbogbo nǹkan tó bá yá ọlọ́run láti ṣe èyí tó ṣe ṣé mo wá sọ fún yín pé ó ti ṣe yìí so òkè kò ì mi band boy tó ti fẹ́ nìyẹn mo bá ẹni yẹn yọ̀ tinútinú mi ìfẹ́ tó bá possible mi láti ya mọ́tò ẹ̀ tó máa pa picture rẹ̀ máa yà lọ program mo ti ṣe fún olórin kan rí mi ò mọ̀ bóyá mo lè dárúkọ ẹ̀ ní ó ra mọ́tò wọ́n gbé mọ́tò fún lẹ́nu jọ́ mẹ́ta yìí mo dẹ̀ ti ń ṣáájú ẹ̀ ó ti rí mi lórí stage ló ti sọ fún mi wọ́n dẹ̀ gbé band ṣáṣá I asked boss fún mo dẹ̀ sọ pé òkè o ọlọ́run ṣe lè fún nǹkan tó ṣẹlẹ̀ pé picture ẹ̀ máa wà lápá òsì tèmi á wà lápá bí so a mọ̀ pé bóyá àṣejọ ń pin ló ń bí mi ndó mi ò lè ṣe bọ̀ mo kàn fi kó mọ̀ bí ọkàn mi ṣe rí ni I am a very good hearted person when it comes to pé èèyàn kan ṣáájú mi léèké ohun tí mo mọ̀ pé àwọn kọ́kọ́ wà tọ́lọ́run ṣe fún mi o ò lè lè bá àwọn kọ́kọ́ wà tọ́lọ́run dẹ̀ ṣe fún ẹ mo máa ní láti gbà fún ẹ so ó dọjọ́ ta bá fíìl láti máa gbà fún ara wa mo ṣá lè gbà fún ara wa ṣá. ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológo bá rí o nítorí ògo ni àṣọ ọlọ́run mọ̀ sí àṣọ ọlọ́run dá mi mọ̀ gbogbo ohun tí mo là kọjá láyé fún ògo olúwa ni aṣọ ọlọ́run mọ̀ sí i aṣọ ọlọ́run dá mi mọ̀ gbogbo ohun tí mo là kọjá láyé fún ògo olúwa ni. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi grandpas grandmas everybody yorùbá tòótọ́ ẹ̀yin náà mọ̀ pọ̀ ọwọ́ ọlọ́run ni ó dé ó la àwọn tó bá ń bẹ̀ kò ń ṣe pé ọgbọ́n orí ẹ̀ o ẹni tọ́lọ́run bá pè ló pè tí ò báyìí ti pè é máa gbàdúrà táànù àfikàn ẹ máa wo tv yorùbá tòótọ́ ẹ máa wo ibi ìbàlẹ̀ ti máa mọ àwọn kùdìẹ̀kùdìẹ tó ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa tẹ́yìn náà lè tún ṣe ibi ìbàlẹ̀ ti máa mọ àwọn ènìyàn tí owó yìí lè ràn lọ́wọ́ ibi ìbàlẹ̀ ti máa mọ ìpele tó kàn tí ìlú wa fẹ́ gùn àmọ́ tí gbogbo wa ní láti di àkàbà fún yóò dára fún mi. ẹ pè mí sórí 080 622 double eight one one four ẹ jẹ́ sọ yorùbá òdo ẹ̀jọ òdo ẹ̀fà èjì èjì ẹ̀jọ ẹ̀jọ ọ̀kan ọ̀kan àti ẹ̀rin o oh eight o oh six two two eight eight one one four thank you.